ẹ pẹ̀lẹ́ sá ẹ ra sá ẹ kó sá jésù àwa pẹ̀lú yẹn adẹ̀yẹ̀ mọ́ kò ní fi yín sílẹ̀ á ṣègbè bọ̀ yẹn àwọn ọ̀rọ̀ ni wọ́n mi sin yín wọn ò dédé ràn mí sí gbọ́ ẹ̀ẹ̀kan tán bá ràn mí lẹ́jìtì ni sá bẹ́ẹ̀ ni sá áódó lè mọ̀ banzẹ́ lè mọ̀ paranska iskobo láyé tẹ̀gẹ̀ lẹ́ lọ́sùmọ̀ rẹ̀ ẹ bọ́ mi sá amúmeri ìdí ògbè níwájú yín torí bẹ́ẹ̀ la ṣe rán mi wá sẹ́yìn mo sì máa ń báyàn gbàdúrà máa ń báyàn gbà wẹ̀ wọn lé rán mi ṣe àbúrò mi ò yẹn ṣá amúmeri ìdí ògbè amúmeri yín láàrin ayé. ẹ dúró mi tẹ dúró sí i. ó dà sọ. wòlíì ọlọ́run alààyè lẹ́ ń bá sọ̀rọ̀ yìí wòlíì ọlọ́run alààyè ni mí níbo ni àṣẹ ti máa gbà kọjá rárá mi tá dọ́dọ̀ yín tọ́mọ máa sọ pé rí mi ní àárín ayé kí ló tẹ̀ ń ṣe báyìí ara tó bá jówó lẹ fẹ́ sọ máa dẹ̀ fún yín lówó ìtẹ́tí máa máa rí èèyàn láàrin ayé tẹ́ ẹ máa kojú ara ẹ̀yìn èèyàn sọ́lọ́run bó lẹ ti rí mi láàrin ayé. ọ̀nà àtijọ́ ọ̀nà àtijọ́ ló mú kẹ́ máa ṣe báyìí ẹ ò fẹ́ ṣe wá ń làágùn ah, ọ̀gá o ẹ wá rùkú orí kùrùkù ẹsẹ̀ ẹ wá wọ kóòtù ẹlẹ́wọ súùtù ah ibi tẹ́ ẹ̀ ń bá lọ yìí ìjọba ọ̀hún ti bọ́ lọ́wọ́ yín ọ̀rẹ́dì ẹ wò nǹkan tẹ́ ẹ̀ ń sọ nǹkan tí ẹ̀ẹ́rí tẹ́ ẹ̀ ń sọ ti lẹ ẹ bá pé ẹsùn ẹ rí mo rí pé àṣírí ti tú hmm. bọ́ọ̀ ti bẹ́ mọ́ ó ti bẹ́. bọ́ọ̀ ti bẹ́ bọ́ọ̀ ti bẹ́ ó bẹ́ ó bọ́ nìkan o àánú ìdè ń ṣe mí pé tí yín ti ta. ẹ tètè rí sà. kéèkì kí ni ìsà kúrò yín ṣẹṣẹ mọ kọ́tà ṣe ni ẹ wá ranjú mọ́ owó ẹ wá ojú owó tẹ rí mi lẹ́ẹ̀ranjú mọ́ kí n gbélé yín lọ́wọ́ àbí ẹ ṣe bèrè owó láti ṣẹ̀bẹ̀rẹ̀ kẹ́ máa sọ pé ẹ rí ìyá yín àti bàbá yín láàrin ayé kí n ní sùúrù wo lẹ ń sọ ẹgbẹ́nu yín sọ jáde. báyọ̀ ẹ fẹ́ fún mi lówó ni. máa fún mi lówó ọ̀rọ̀ yín ti pọ̀ jù orí yóò pé tí mo fẹ́ fún yín lórí tí mo fẹ́ fún yín. ẹ kí wọn láti rí wá tún fún tí wọn á farabalẹ̀ fún. aṣírí ti tú láyé àti lọ́rùn ni. ẹ ṣòfò ni. orí ibùdó yín kan máa ṣòfò. máa worí ìwé rẹ. God will punish you too. orí ẹ ti dàrú ọ́ máa lè. jẹ́ tẹ́lẹ̀ fún mi. o ṣe o ṣe.